أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم فقلنا لهم كونوا كردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزواً قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون ọlọ́run ọba ọba tó tún sọ ìpàdé wa lónìí tá a tún pàdé láti wá kọ́ ẹ̀kọ́ sí i nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga alukur'an tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ nínú oṣù alibarika tá wà yìí a máa jẹ́ ní kíké a máa kọ́ ìtumọ̀ rẹ̀ ní kíkọ́ kọ́lọ́run wájú sí lò fún wa. a máa gbìyànjú àti lò ní lílò ọlọ́run kó jó sí é lò kọ́mọ́dún wa ńlá dá ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga àti wá ń bá a bọ̀ à ń bá a bọ̀ nípa ọ̀rọ̀ àwọn ọmọ Israel kí ni àwọn ará dáadáa tọ́lọ́wọ́n bá dá fún wa tí wọ́n ò máa fọlọ́n kí ni àwọn ọ̀kan kan ìdẹ̀ra. eléyìí tí ọlọ́run ọba tó láàrin ga tó ṣe fún wa eléyìí tí wọn ò mọ orí rẹ̀ fún ọlọ́run ọba ọba tó láàrin ga ọlọ́run ọba ọba tó láàrin ga wá jẹ́ òye wa wípé asẹ́ni tí ọba gbọ́rọ̀ sọ́lọ̀ ńlẹ́nu ọlẹ́sàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹni tó bá ṣe tọ́lọ́run ọba ọba tó láàrin ga òun náà lẹ́sàn. ẹni ọba ṣètò ọlọ́run ọba ọba tó láàrin ga yóò gbẹ̀san ẹ̀ ẹni tí kò bá ráàyè tọ́lọ́run tó nífẹ̀ẹ́ ẹnu òun lòun fẹ́ tẹ̀lé òun náà lè sàn ọlọ́run ọba wa fẹ́ sọ àkótán eléyìí tí ó kó gbogbo wa sínú tí ó kù lọ́rọ̀ ọmọ ìsírẹ́lì nìkan yóò tún padà síbi ọ̀rọ̀ ọmọ ìsírẹ́lì yóò padà síbi àwọn àdẹ́ra eléyìí tó tún ṣe fún wa. ṣùgbọ́n àwọn kankan ń bẹ eléyìí tí ó yẹ kí kálukú wa ká gbọ́yé kí a má rò wípé ọdún tá ń bí àbá àwọn ní eléyìí wa wí sọ́bà wa wí àbí wa wí ọlọ́run ọba tó làárẹ̀ di wa ó wá ní a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم àyà yìí ọlọ́run bá san bá òun níbi ó tún san máyídà máyídà sixty nine innal ladhina amanu wal ladhina hadu was-sabi'una was-sabi'una una was-sabi'una wan-nasara. ولا خوف عليهم ìgbà tó tún dé hajj ó tún múrò rẹ̀ wá hajj seventeen ó tún múrò rẹ̀ wá iná ladhina amanu wal ladhina hadu. الله يفصل إن الله على كل èyí ṣe bá fi ń pààrọ̀ àyà ìbámu kí ló ti ń pààrà rẹ̀ eléyìí tí ń bẹ ní mbẹ àti eléyìí tí ń bẹ ní bọ́kọ́rà bákan náà ní nǹkan ẹ̀yọ̀kan ọlọ́run àyà náà nǹkan kan náà ní àlàáfíà ọ̀kan tó tún wà òun ni wípé ọlọ́run ọba ti sọ́ọ̀bì una ṣáájú sọ́ọ̀bì ina níbi ṣáájú nàṣọ́rọ́ nàṣọ́rọ́ ṣáájú ń bí sọ́ọ̀bì ina tẹ̀lé ní Máídà ọlọ́run ọba ti sọ́ọ̀bì una ṣáájú nàṣọ́rọ́ tẹ̀lé nìkan kọ́ ó gbé fún òun bẹ̀ ó gbé fún ń bí ó sì nídìí ó sì lálàyé tójú àlàyé rẹ̀ ní sìtá bá ní àmọ́ ṣe àti ẹ̀wà ẹ sájà máa sọ léyìí tí ó yé wa ọlọ́run ọba ọba tó láàrin ga kí ló dé tí ń pààrà àyà yìí kí ló dé kí ló dé tó to gbogbo ọ̀ràn èèyàn tí ń bẹ láyé to gbogbo wa papọ̀ tó wá sọ á mójútó kí ló ọba ọba tó ga tó wá papọ̀ ní tó sọ ìgbà tó ọsọ hajj ó gbogbo wa ó tó fi màjúsà kún ó fi wá làdínà aṣọ́rọ̀kú kún ọlọ́run bá ní pé tó bá dọjọ́ àlùkìyàmà alùkàlùkù ó máa yí ẹ̀ kí ló ìyẹn ó jẹ́ àmà wípé nígbà tí alágbẹ̀dẹ tó bá báwo la ṣe mọ kókó ọbẹ̀ tá a fi rí tú tí kókó ni tí ó fi nà tí ó fi tọ́ bó láti mọ̀ ọ́n á dọwọ́ èmi àti ẹ ni a ti wá kọ́kọ́ bẹ̀rẹ̀ ni àbí akọ lọ máìdá àbí akọ lọ sí hajj èwo ni akọ mú báyìí náà ká mú ibi táwọn wà ká fi yókù lẹ̀ ká máa jó máa ọ̀dà àwọn àfáà ní ká kọ́kọ́ mú ibi náà. gbàtà àfa àti sọ bẹ́ẹ̀ mi ọmọ kéwọn náà ti gbọ́. iná ladhina amanu. ladhina amanu wà ladhina amanu. eléyìí tá a kọ́kọ́ gbọ́ yé òní kí ọlọ́run bá pín wa iná ladhina amanu ìjọ muhammadu sallallahu alayhi wa sallam. àwa tá a tẹ̀lé ànábì wa muhammad á padà síbẹ̀ á padà bọ̀ ẹja kọ́ tó. wà ladhina àwọn ọmọlẹ́yìn ànábì wa Musa ó di mélòó ó di méjì wa nasara àwọn ọmọlẹ́yìn ànábì wa Isa aleyhi salatu wa salam wa sọ̀ọ̀bì ìyìn àwọn sọ̀ọ̀bì ìyìn náà bí wọ́n bá dénú tafsiru tán èèyàn nà èèyàn ni àwọn afáwọn òkúta ni ń jẹ́ sọ̀ọ̀bì ìyìn náà ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n sọ bí ù nínú èdè Lárúbáwá ó ní ẹni tó fi ẹ̀sìn tó bá àwọn bàbá rẹ̀ lé lórí ó fẹ̀sìn yẹn lẹ̀ wá mẹ́sìn mi sọ bí ù nìyẹn. ìyẹn lọ́fà tó jẹ́ jẹ́ kí n gbà tá nàbí wa Muhammadu sallallahu alayhi wa alihi wa sallama tó ẹsẹ̀ dégbòrò Mẹ́kà sọ bí ni wọ́n máa ń pa nàbí ayé wa sọ ọ̀bẹ ẹni tó fi ẹ̀sìn àwọn bàbá rẹ̀ lẹ̀ tó mẹ́sìn tuntun ṣùgbọ́n táwa ni sọ́ọ́bíù tọ́lọ́wọ́n bá ń sọ ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àwọn kan nínú onímọ̀ ibi tó pọ̀lọpọ̀ wọn tí wọ́n fẹ́ forí rẹ̀ sọ ọ ní pé asọ́ọ́bíùnà òun ni àwọn tó ìfà kan nínú àwọn nàṣọ́rọ́ táwọn sì dúró lórí ẹ̀sìn tó lálàáfíà àwọn gbìyànjú àti ṣe àwọn nǹkan tó bẹ́sìn mu àwọn nǹkan àdọ̀tí tẹ́sìn wọn gbádànù àwọn àwọn gbádànù mo rò pàlàyé mi wa láwọn yẹn ni wọ́n ń jẹ́ asọ́ọ̀bì ìyínà ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ bí mo ti sọ ó di ìran mélòó tọ́lọ́ wọn bá sọ mí bàbá kan ní mẹ́ta ó di mẹ́rin ìgbà tó dé máa yídà ó tún sọ ó ní iná jẹ́ mélòó ìgbà tó wá dé hajj mélòó ni. ọjọ́ mẹ́fà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n gbé ọlọ́wọ́ bá gbọ́ ìjọ Muhammadu sallallahu alayhi wa sallam wàlàbí nàhádùú àwọn ọmọlẹ́yìn Musa ọlọ́wọ́ bá má wọn náà wọn nasọ́rọ̀ ọmọ wọn nasọ́rọ̀ ọmọ wọn sọ́rọ̀ bí ìlà ọmọ wọn alimajus alimajus làwọn ti ń bọ̀ ná wàlàdínà ṣírọ̀kù ó tún mú àwọn kànáńkórí àwọn ẹlẹ́bọ ara àjọ ayé làwọn náà ìjọ ayé pé àbí òpè ọlọ́run ní wípé bẹ́ẹ̀ bá dàrú títí títí láyé. tí ọba níyànjú nígbà ọba dọ̀dọ̀ mi ìbá yanjú ẹ̀. ìlà ọmọ ìyá ọmọ ẹnu. ọlọ́ni tó bá dọjọ́ àlùkìyàmà èmi ní tú àárín wọn ìbá wọn tú lọ́tọ̀ọ̀tọ̀. àwọn mùsùlùmí wọn mà wọ́n mọ ibi tọ́rọ wọn ọjà sí. àwọn yahudi ọmọ ara wọn wọ́n mọ ibi tọ́rọ ọjà alimajus àwọn náà wọ́n mọ̀ra wọn wọ́n á mọbi tọrọ àwọn ọjà sí wàlàdínà ṣọ̀rọ̀kù àwọn tí wọ́n yà kànáà kò rí àwọn ẹlẹ́bọ wọ́n á ríra wọn wọ́n á mọbi tọrọ wọn ọjà sí ṣùgbọ́n ká wá padà síbi àwọn àtàwọn fẹ́ ké gangan iná ládìínà àmàlò. ẹ̀yọ kọ̀ọ̀kan innal ọlọ́run ní dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo mùsùlùmí èyí sí olùgbàgbọ́ olùgbàgbọ́ òdodo ni tí wọ́n bá ní àwọn onígbàgbọ́ àwọn tọ̀húnù àwọn anìláìwọ́ bàtà tí wọ́n onígbàgbọ́ ni wọ́n máa ń pè wọ́n ṣùgbọ́n gbàgbọ́ wọn ìgbàgbọ́ fẹ́ẹ̀kì ni tọ́ ọba tí wọ́n á ń dá kọ ìgbàgbọ́ ti mùsùlùmí ọmọ fi kíni kún òdodo olùgbàgbọ́ òdodo torí àwọn àtọ̀hún onígbàgbọ́ ni wọ́n máa ń pera wọn ṣùgbọ́n gbàgbọ́ mùsáyíyáfò ìgbàgbọ́ tòkunbọ̀ ọlọ́run wá ní iná làdínà àmánú ó ní dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo àwọn wo làwọn àpè lórúgbàgbọ́ òdodo àwọn wo làwọn àpè lẹ́ẹ̀kan ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ajẹ́ wípé ẹ̀sìn anabi wa muhammadu sallallahu alayhi wa sallam ẹ̀sìn kínní ẹ̀sìn gbàgbọ́ òdodo ajẹ́ èèyàn lè lẹ́yìn muhammadu sallallahu tí ó bá ti ní kínní ìgbàgbọ́ òdodo tó bá àwọn olùgbàgbé òdodo ká máa ọmọ oríṣiríṣi ìgbàgbọ́ ní ń bẹ láwùjọ wa oríṣiríṣi ìgbàgbọ́ ọlọ́lọ́mọdé ibi wọn ti ti ẹsẹ̀ ẹlòmíì bọ̀ tí wọ́n ti torí rẹ̀ bọ̀ ọlọ́lọ́mọ lórí àwọn ìgbàgbọ́ kan náà sì ni ìgbàgbọ́ ní mú àwọn èèyàn lọ wẹ̀ lódò wọn làwọn fẹ́ lọ wẹ̀ orí ibú dànù mùsùlùmí títí dòní ní ẹ ẹ bí wọn bá ṣàdúrà fún kọ́ lọ́n kó sínú àbá ìsọ bẹ́ẹ̀ pé ọlọ́run bá kó sínú a máa sọ bẹ́ẹ̀ a máa yìí sọ bẹ́ẹ̀ ṣéjú àgbọ̀ wa yí ọ wa inú rẹ̀ wá gbọ́ lọ́nkàn iná lọ́dínà àmàlú tá lólùgbàgbọ́ ẹ̀ kábíyèrè àwọn léèrè tá a bá mọ olùgbàgbọ́ kí lá gbàgbọ́ kí gan la fẹ́ gbàgbọ́ gan tọ́lá àti mọ̀ yókè àwọn tọ́lọ̀ ń kọ́kọ́ dá kọ́ tẹ̀sírí fanuwa tẹ̀kìrí máa ìjọ anabi ni ọlọ́run ti aṣáájú àwọn aráàsì kan yìí ìrùkọ́lọ̀ mi yé wa ìjọ yìí lọ́kàn yìí ọlọ́run wá fẹ́ tò ìjọ onígbàgbọ́ tọ́lọ́ onígbàgbọ́ làwọn yòókù náà ọlọ́run fẹ́ tò ìjọ ayé ó wá fi jọ anabi ṣáájú sallallahu alaihi wasallam eléyìí wọ́n máa jẹ́ wáyé kí àwọn alálọ́lá jù ọlọ́run ọba pọ́n wálé ọkà wá sí kí wàá ló fi pọ́n wálé kí ló fi kà wá sí ọlọ́run ọba ọ̀sọ́ nàlẹ́ mùsùlùmí náà. gẹ́gẹ́ bó kí wọ́n lẹ́sìn náà dú ó kọ́ lè pè wọ́n ṣùgbọ́n tí ó pa wá àwọn tí wọ́n nígbàgbọ́ ló pè wá kí ni ń jẹ́ gbàgbọ́ kí gbàgbọ́ kí lèmi àti ẹ kí wo ni ń bẹ wa ẹja bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ohun tó yẹ á gbàgbọ́ ọlọ́run ọba ọba tó ká wa sí gbogbo wa la gbọ́lọ̀ ń gbọ́ tá a bá tiẹ̀ ń sọ wípé a gbọ́ Ọlọ́run ọba gbọ́ ṣé bó ti yẹ ká gbàgbọ́ la gbàgbọ́ anabi wa Ibrahim bansáré dé sàárọ̀ bansáré dé bẹ́ẹ̀ bansáré dé bẹ́ẹ̀ wàtìlú alayhim naba Ibrahim wàtìlú alayhim. wàtìlú alayhim naba Ibrahim. ọ̀rọ̀ ní bankewu fún wa bankala bàrẹ Ibrahim fún wa. Mhm. kiri ó ní ó ní mú kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ọ̀rọ̀ ní bankala bàrẹ Ibrahim fún wa. ìgbà Ibrahim dojúkọ àwọn èèyàn tí bi léèrè wípé ẹ̀yin èèyàn mi kí ló sọ. Ibrahim ń bi bàbá rẹ̀ léèrè àtàwọn tí wọ́n jákẹ́gbẹ́ bàbá ẹ̀ ẹni tí bàbá ẹ̀ bá láyé ẹni tó bá bàbá rẹ̀ náà láyé àwọn àgbàlagbà àgbà náà òun sì ní ọmọ kékeré ni àti ọmọ kékeré a kágbà lẹ́sìn. ó kàn ṣe làákàyè ni báwo àwọn àlọ́kẹ́ yìí táwọn ọmọ kéékèèké yìí mú wá gbogbo àwọn tí máa bí ẹ̀sìn ọlọ́wọ́n ọba lọ́wọ́ ọlọ́wọ́n bá wọn àgbàlagbà nǹkan ṣe náà ẹ gba kò kankan tó dìgbò ọ̀dọ́ náà ní àwa fi gbọ́dọ̀ sá wípé àwọn bàbá ò ṣe ń tà ń ṣe àwa náà láàgbèsìn lọ́wọ́ àwa náà láàmúra ìgbà táwọn náà jọ̀dọ̀ wọ́n ṣe tiwọn níbi tó yé wọn mọ́ anábìwá Ibrahim ewa ń bi bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ léèrè wípé máa nínú lárúbáwá téèyàn bá ní máa tá náà ó yàtọ̀ sí máa ń kò ló máa ń torí tó bá lo man ó lè jẹ́ wípé o ti bu ọlá kún tó ń sọ máa ló lò ó lè jókúta ó lè jẹ́gi ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ ìjìlù ó lè jẹ́ fìlà ó lè jẹ́ epo ó lè jẹ́ ríìmù mọ́tò ó ní máa tà tó bá sọ pé man ajẹ́ ta ni ṣùgbọ́n nígbà tó sọ pé ma kí ni sẹ́ni kó yàtọ̀ síra wọn máa tà àbùdóòn ẹ̀yin dádì kí gan lẹ̀ ń sìn gan kí lẹ̀ ń jọ́sìn fún ẹ àwọn náà máa bíra wa léèrè torí pé iná lọ́dínà àmàánú àwọn tí wọ́n ní gbàgbọ́ bá pè wá ìjọ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ kí lá gbàgbọ́ báwo láti gbàgbọ́ ẹja máa gbọ́rọ̀ Ibrahim lọ Ibrahim ń bi àwọn bàbá rẹ̀ léèrè àwọn èèyàn rẹ̀ léèrè wípé máa ta àbùdó. ìwọ máa bí ara ẹ lè wípé kí gan ni ìwọ gan ń sìn tá a lè mí ń sìn sọ́lọ̀ là ń sìn lóòótọ́ tọ́lá yẹn pé ọlọ́run ọba là ń sìn lóòótọ́ sí ọ̀nà tí anábìwá Ibrahim gbà ṣàlàyé pé òun sìn ha làwọn fi ń gbà sìn kí ló sì jẹ́ fún Ibrahim. fanazọ́lù làhà wọ́n kú dáhùn wọ́n ní Ibrahim wọ́n ló sàrà wọn máa bọ̀ má ní ọ̀sà làwọn ò máa bọ̀ ọ̀sà ni àwọn ò máa bọ̀ ẹ̀ tó ń jẹ́ mi kún wọ́n ní fọ́nà lọ́lọ́ làhák àwọn ọ̀sà yìí lájókòó ti ànífihàn lẹ̀ àwọn ò ní fi àwọn ọ̀sà yìí lẹ̀ àwọn ọ̀sà yìí àwọn òjókòó ti àwọn ò ní fi ẹ̀ ẹ̀ ti káàfù tẹ́yìn ṣe mọ́ṣáláṣí wọ́n lọ́dún ọ̀sà làwọn ti ṣe fọ́nà lọ́lọ́ làhák ìwé ẹlẹ́yà yóò lọ ṣe ètìkáfù mọ́ṣáláṣí ọ̀dọ̀ sàlámù ti ṣe ètìkáfù táwọn. kọ́lù. kí wàá lè ṣe àlọ́ ìwà Ibrahim. ṣé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ sí olùgbàgbọ́ òdodo ni wọ́n wá gbéra àrísẹ́gbẹ́ Ibrahim anábìyàwó ibrahim wá ní àyẹ̀sùmọ̀ ẹ̀húnákùn yẹ́dútàdé ẹ̀hún àwọn ọ̀sà tẹ́ ẹlẹ́mọ̀ abọ́ yẹn tí tẹ́ bá ń pè wọ́n tí wọ́n máa ń gbọ́ ń tẹ̀ sọ. èyí yóò máa jẹ́ yé mùsùlùmí wípé ọlọ́run ọba tí mùsùlùmí ń sìn kíni tó bá pè á máa gbọ́ rọ́bànà inákàtà alámù máa nù fi wà máa nù àlínù. وما يخفى على الله من شيء في الأرض الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل لا وإسحاق إن ربي لسميع لسميع الدعاء بس إبراهيم الذي وهب لي على الكبر inna rabbi ọ̀dà rabbi jìhálì mùkìyìmọ̀ sọ́lá tí wà mí rọ́mì ìyàt rọ́bànà wàtàkọ́ báyìí. àbí ẹ̀rọ ọmọ pàṣẹ mẹ́rin láàyè Ibrahim bá ń bá sí yóò bá sí àwọn àyà yẹn wọn a sì gbọ́dọ̀ jọ pọ̀. oníjà ntí ọlọ́run bá ń sọ ń bí oníògì àdàdà Ibrahim ibi àwọn èèyàn wípé hali yasuma ẹ̀wọ̀n náà kún ìdútàdé ẹ̀wọ̀n àwọn tẹ́ táwọn èèyàn kan gbé wájú tí ń jókòó tì náà everytime àwọn ọlọ́sàn ṣé àwọn ọ̀sàn àwọn èèyàn rò pọ̀sàn ní sọ̀rọ̀ fèrè ń bẹ lẹ́nu wọn kíní orí bèbí o ẹ mọ kíní orí bèbí oníbi sọ̀rọ̀ olùkọ́sàn yìí lọ́sàn ilé ọ̀sàn yìí ó lè sọ kankan wọ́n wá taṣọ wọn lọ́sàn yìí bẹ́ẹ̀ nú ẹ̀ wọ́n mọ̀ fi orí bèbí bọ́ sọ̀rọ̀ ah! jìbìtì ti délé ayé ti ṣé òwò màálù rẹ màálù tó ti kú táyé ti jẹ tí ti ṣùgbọ́n rẹ̀ dànù ṣé òwò màálù wá gbọ́n tó ń sọ ni àlẹ́ ẹ̀sùnmọ̀ ṣé àtọ̀ márùn tọ́ ọlọ́run lè sin ọlọ́run àfìgbà tó bá tó rẹ̀ ṣé àwọn ń sọ ni lọ jókòó ìwọ ní kí orí bàbá rẹ ọmọ sùn lọ́rùn ọfẹ́ bàbá rẹ ọmọ jẹ̀yà nù sáré ọmọ sùn lọ́rùn tí ọba sùn yóò rí ìkúrì yóò jẹ̀yà wọ́n gbé ìyàbọ̀ nù sáré kò sùn ní lórí ó tó wà ní orí rẹ ọgbọ́dọ̀ sùn lọ́rùn ẹ̀wọ̀n náà kún ṣé ń bọ̀ wá sáré rẹ̀ sí bàbá rẹ ti da ọ tẹ́ ẹ jókòó tì tẹ́ ẹ wá ń pè tẹ́ ń dara yín láàmú ṣé ti ń da yín lóhùn ẹ̀sùn máa ń náà kún eléyìí ò ní kẹ́kọ̀ọ́. alábìwá Ibrahim tó wá ń bi wálé rè wípé àwòyà ń fà ẹ̀wò náà kún tàkìlẹ́rù tàhídùn náà ìgbàgbọ́ ìgbàgbọ́ tá a bá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ torí yorùbá ní yàrá àwọn ní náà àwọn ya alásàlátù mọ̀ ń kọjá kan lọ ládùúgbò kan púpọ̀ náà ní sunday kan nínú sunday nínú àwọ̀ yìí yà á jà yà ń jó ijó gidi ah mo ní èèyàn tí a ń jó ń dàrú ni ọkùnrin ya ń pè é sí pèsè fún wa ń pèsè fún sójà ní báyìí ní ń fi nàkànàkà nàkànàkà lọ ní wàá kí ọlọ́run ní àwọn nàṣọ́ra wọn pé nǹkan kan nínú ilé wọn ìfẹ́ àtòrin àtàtẹ́wọ́ ni mùsùlùmí náà wá di yàrá jàmbá àrùlá ìlà ìlà àbí bò ní ẹ ti máa wí <laughs> eléyìí ọmọ ọmọ ọmọ bò ní ẹ ti máa wí wọn pẹ́ ń gbòó gan wọn jọjọ máa dàrú ni <laughs> ẹ ti jáwọ́ ẹ ti jáwọ́ àwọn yàrá fà áwòrán náà kọ́ ọ́ àwòyá afa ìwọ̀nra kún àwòyá dọ̀rọ̀. sí àwọn sátẹ́lẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run sí wọ́n láǹfààní kan tí wọ́n lè ṣe fún yín àbí àti ẹ̀lẹ́ ní lára ọlọ́run kọba ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run lórí ànábìwá Ibrahim ọlọ́run kọ́ máa jẹ́ ọmọ àpọ̀ sí ọlọ́run kọ́ jẹ́ ọmọ àpọ̀ sí ànábìwá Ibrahim ááyà ni níbi ìgbàgbọ́ nu ọlọ́run àmì àmì tó tóbi lẹ́yìn tó sọ fún ata pẹ̀lú ẹnu. E ó tún wá gbé wọn lọ sí pírátíkà ó gbé wọn lọ sí pírátíkà pé aláwọn nǹkan yìí ò sí tí wọ́n ṣe ó wá lọ bá àwọn ọ̀sá wọn wọ́n ti gbé àwọn àpèsè síwájú ẹ̀ àwọn àpèsè máa lọ sọ fáàtì báwọn wọ́n ti gbé àwọn àpèsè síwájú ẹ̀ ìgbà tá ànábì wa Ibrahim wá débẹ̀ ó ní aláta kò lóòn ẹ̀yin ò ní jẹun ní ah, ṣé báwọn àpèsè náà ti gbé yín wájú yìí. sẹ́ẹ̀ ní jẹun ni máa lákun orí ẹ pé ó ní máa lákun látàwọn ti kú mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ dáhùn sẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ni sẹ́ẹ̀ ní dá mi lónìí. anábìwá ibrahim ọlọ́run jẹ́ kí ẹ̀ àtìgẹ́ rẹ̀ máa bá àròjọ yé lórí nítorí yẹn wá sọ fáwọn ọ̀sàyé pé àwọn ti jó lọ wọ́n ń sọdún ni o wọ́n ti jó lọ ìgbà tí wọ́n jó lọ Ibrahim wá lọ bá wọn pé wọ́n gbé kinní rẹ̀ wọ́n gbé nǹkan ẹ̀ ní jẹun ah, gbogbo àwọn tí wọ́n gbé yín síwájú yín ẹ̀ jẹ́ wọ́n sọ̀rọ̀ Ibrahim èyí ṣe tá ẹ̀ tiẹ̀ wá lè sọ̀rọ̀ gan ìgbà wọn wọ́n sọ̀rọ̀ kí ló ṣe fún wa. ẹ Ibrahim wá fẹ́ jẹ́ yé wọn wípé àwọn yànfà ìwọ́nà kan. àwọn eléyìí lè ṣe kẹ́kẹ́ ọmọ èké ní Ibrahim gbà náà ọba gba àké mú ọkọ̀ọ̀kọ̀ wa bẹ̀rẹ̀ sí máa hàn wọ́n nígbà tí yàn hàn ewédú ọwọ́ ahàn wọ́n dáadáa fájà aláhùn má lọ àbí yàrá wọn fájà aláhùn dùbàbàn ìlà kẹbí rọlàhùn làálàhùn. la ìhìn ẹ̀yà ọ̀rọ̀ jẹ́ anábìwá Ibrahim ọwọ́ hàn wọ́n dáadáa ìgbà tó hàn wọ́n àwọn wọn tún wọn ní ìkan ganu wọn tó tóbi dáadáa ọwọ́ agbẹ́ni tó bí gbé kọ́ lọ́rùn ọlọ́ni ilá kẹ̀bí ètò tóbi wọn nìkan ló fi Ibrahim ó fi lọ wọn dé ìlànà wọn pé a من الظالمين إذا وجد من ما فعل هذا بآلهتنا yìí ta ló délé yìí wò àwọn táwọn pè ọ́ ní àná báyìí iná hulamina alábòsí rẹ̀ ní ó délé yìí wò alábòsí ni làhàlà ah, ọlọ́run nítawọn èèyàn ń pè lọ́lọ́run kò lè ran ara rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn máa tara àwọn jẹ wọn là nábì wa Isa nígbà tí wàhálà dé ó ní èèlì èèlì lima sabakta ni èyí sọlọ́n lọ́lọ́n táwa ní ń pè ta ní ń pè ta ní ń wá ìsádi lọ sọ́dọ̀ rẹ̀ ẹ má jẹ́ wọ́n tàn àjẹmọ́ innal ladhina amanu má ti kú ọlábìyá o iná àmànù dájúdájú àwọn tí wọ́n ní òdodo ìgbà wọn wá dé àwọn kan ní wọn ni pé sami'na fatan yadhkuruhu. sami'na fatan yadhkuruhu. yuqalu lahu. ọmọ kan bẹ tá a gbọ́ ti ń sọ̀rọ̀ wíníwíní ń pa àwọn òsáwọn ọmọ yẹn náà ń pè ní Ibrahim fatan ni wọ́n pè fatan tí a bá ní fata àlèyàn kejì rọ́júlù fata ọ̀dọ́mọdé eré tiẹ̀ pé láti kékeré orí ọmọ mi ò pé. ìyá rẹ̀ ní ọ paasi ọba amúbáyọ̀rọ̀ wa kò fi ṣèdánwò kọ̀ wá ní kàwé mọ́ èyí rí o pé tẹ́lẹ̀ ẹ bá pé ní pé mọ́ kàwé ni nígbà ọba amúbáyọ̀rọ̀ ìyá rẹ̀ ṣèdánwò tán <laughs> yóò wá gbé odò yóò wá máa kàn lójú ìyá rẹ̀ wá ní ah, àfa dẹ̀ sọ pé tó bá ti lè lò kí wọ́n lọ wá ṣẹlẹ̀ báyìí ah, ó dà padà sọ́dọ̀ àfa ọmọ yìí ò fa ní ah, Ah, wọ́n ti ba sẹ́jẹ́ mọ́ yín la a ṣe mí ni afọ́kù jẹun àfáàbù èṣù. Eh, àdáwò yàtọ̀ kọ́rọ̀ wọ́n ní ọmọ kan ń bẹ tẹ́ ń pè ní Ibrahim ń sọ̀rọ̀ ń pa wọn agbọ́pẹ́ ń sọ̀rọ̀ ń pa wọn ee eh, wọ́n ní tó bá fàtúbi ala ayuni nasi. tá ti lọ bẹ̀rẹ̀ ni wípé àwòyá ń fa ewu náà kan ká má sọ̀pẹ̀lẹ̀ nù ká má bàa sọ̀pẹ̀lẹ̀ nù wọ́n wá ní kẹ́kẹ́ àníbà Ibrahim wá gbàtí Ibrahim dé wọ́n ní a'anta fa'alta hadha bi alihatina ya wọ́n ní rẹ̀ Ibrahim sí wọ́n lọ dán àwọn kìnìún yìí wò anabi Ibrahim ní kẹ́ bal fa'alahu. نوح ah Allahu Akbar ọlọ́run kọ́ bá kí anabi wa Ibrahim anabi Ibrahim ní pé bẹ́ẹ̀ni fa alahu kẹ́míìrì hàn ha ah níbi ah, ẹ̀rí táwọn kan gé wẹ́lẹ́wẹ́lẹ́ ìtòsí tóbi jù nù wọ́n dá dúró ló ṣe yín yín wa wípé kánú yọ. tọ́wá yìí kí wọ́n lè sọ̀rọ̀ àwọn tẹ̀ ń bọ̀ tẹ̀ ń sáàdì ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ bí wọ́n léèrè ẹ máa wu ẹ máa wu ẹ máa wu làákàyè tó pé wọ́n wá ń tọ̀wọ́ jẹ ẹni tó bá fẹ́ kọ́ máa rẹ̀ ó lálùbáríkà kọ́ máa mú múrí bọ̀ àlùbáríkà múrí kan ọlọ́run kọ́ wa mẹ́ o múrí kan ọ̀fẹ́ ràgbàdo má nìsín o ràgbàdo bá sanra ọlọ́run kò fara àlùbáríkà tí ó pọ̀ àlùbáríkà tó yẹ kí múlì kan péré lẹ́yìn ó fi rà á ah, ọlọ́run wà àlùbáríkà ọkọ mọ́jú pé kò ní lé lọ́dẹ náírà yóò lé o ìjà wà àlùbáríkà sọ́dọ̀ ọlọ́run anábì Ibrahim ó ní kí ẹbí wọn léèrè fàrọjà ru ilá anfusihim. fàrọjà ru padà síbẹ̀ ń bá ń padà sí ṣọ̀hárọ̀ padà ó ní ẹ̀yà. ẹ bá àwọn nǹkan aláwọ̀ Ibrahim ogun làákàyè ni ó fi bá làákàyè wọn sọ̀rọ̀ ebi èèyàn ni ó yẹ kó rí yóò pè ẹni gbogbo ẹni tó bá jẹ́ pé èsì táwọn kèfèrí padà fún ànábì wa Ibrahim ní ń bẹ lórí ẹ̀ lórí ẹ̀sìn Ọlọ́run tí ń ṣe ẹni tó ń sùnmọ́ pé yóò fẹ̀sìn lálàáfíà pàdé Ọlọ́run torí àfa anabi wa Ibrahim lẹ́sìn wọ́n proof ara wọn tó bá ti jẹ́ pé proof wọn ni proof ẹ lórí ẹ̀sìn tó ń ṣe kò súnmọ́ kó ra àna ọlọ́run ilá àyàṣá Allah kò súnmọ́ ilá àyàṣá Allah anabi wa Ibrahim ọ̀nà ìpè sí wọn lè ní lára ní àbí ẹ lè má nfa ní kan wá ẹ wá wo èsì wọn kí lè sí wọn. àbá àna kàdálíkà yẹn wọ́n rí Ibrahim ṣé wọ́n ṣàǹfààní àbí wọ́n ṣàǹfààní kọ́ ọmọ kan wà níta báwọn bàbá wa lórí ẹnu báwọn bàbá wa ti máa ṣe nu kàdá lè káyà fún àlẹ́rìí kankan àmọ́ bóyá wọ́n máa ń ṣàǹfààní bí wọ́n ń ṣàǹfààní ṣùgbọ́n bàbá wa ṣàmọ́ ń ṣe bẹ́ẹ̀ kódà bí wọ́n bá ṣe ẹ̀sìn Islam kọ́ mọ̀ Islam ti ń ṣe dáadáa tọ́lá yìí kí báwọn bàbá wa bá ṣe bẹ́ẹ̀ ní sẹ́rù asámújẹ́ńkì ń dọ̀rọ̀ lè yọ̀mọ̀kì gbogbo àwọn ọlọ́tí tí a tó ń fọtí sínú àwọn bàbá yẹn máa mú ọtí gan ọlọ́mọdé adá ilé tí àìsèké ọlọ́tí wọ́n máa pè níta yẹn bá fi sọ fi ọtí sọ ilé lóko ewu bí sáà yóò ti mú ọtí dé ah! tí ọtí fi di ókọ ilé adúgbò fọlọ́wọ́ làwọn ń bí ọtí ọlọ́mọdé alákọ̀ọ́lá sí ibú lẹ́lẹ́yìí ìjẹ́ ti àwọn iṣẹ́ táwọn sọ wọn ni àní ìṣègì karùn ṣayé ni ọlọ́run ti fi bàbá wa kan ó ti ṣe búrẹ́dì àti fi pààrọ̀ ẹ̀ àní ẹ̀ mọ ní ilé ìṣègì karùn ṣayé tẹ̀sí mọ́ kí wọ́n sì rówó ṣayé lẹ́yìn ọ̀dà tàbí ká ní ìṣègì tó wà lẹ́gbẹ̀ẹ́ fàjọ́ torí ìṣègì mi ìṣẹ́ ìbà tó dá akọ báyìí èyí tó lò olóró kọ̀ parí ẹ̀rọ ìwò ìkànnì tí ìkànnì sòrò àgbẹ̀yòdè ìsàkí méjèèjì ti bẹ̀rẹ̀ rẹ̀ lánàá èyí tí òun mutí orò ní ṣe èwo ló wá gbé kan bí machine ọlọ́wọ́ báyìí àdáwò ńlá. àbáàna wọ́n ní àbáwọn bàbá wa lórí ẹ̀ ní ìgbàgbọ́ àwọn sáwọn nǹkan ìgbàgbọ́ àwọn bàbá wọn ni kì í ṣẹ̀sìn nìyẹn o kì í ṣe ẹ̀sìn nù o tó bá yẹ pé ní àbòsí alábòsí sí làwọn èèyàn lónìí gbogbo wa àgbégbèsè ayé táwọn bàbá wa gbé ọlọ́mọdé àgbé o tá à ń kọ̀pẹ́ nínú wa àwọn bàbá wa akọ̀pẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn o ilé alámà ọlọ́mọdọ̀rọ̀ wọ́ọ́dá ilé alámà ó ní wọ́n ń gbé o wọn à ní fáànù abẹ̀bẹ̀ ni o ìyá jẹ àwọn bàbá o irú ìyàtọ̀ jẹ wọn àtọrọ rẹ lọ́dọ̀ ọlọ́run sì wá jẹ́ bí ẹ̀sìn láti sọ pé nítawọn bàbá ń ṣe làwa náà fẹ́ ṣe tá a sì mọ̀ pé ibi tí màá wọn mọ lásìkò wọn nù wọ́n sì ṣe bó ti mọ àbẹ̀ lọ ibi tó bá kù sí kó bá ṣàforíjì fún wọn pé wàá ní tàwọn ọ̀dọ́ láyé tiwọn gbogbo àwọn nǹkan tó ti dáyé nígbà tiwa kò sí téèyàn bá sọ fún àwọn bàbá tí bá lọ jẹ àwọn bàbá bíi ọgọ́rùn ọdún sẹ́yìn téèyàn bá sọ fún wọn pé ọmọ yín ti ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ lè máa bá sọ̀rọ̀ láti bí láì ránṣẹ́ sí kò láì fìwé ránṣẹ́ wọn ò ní rọ ni ìbò lélẹ́yìn ó ti ṣẹlẹ̀ pé kí nìkan báyìí lẹ́mú lọ wọ́n fa wáyà rẹ̀ dẹ́kọ̀ ni tí wọ́n máa ronú. gbogbo nǹkan pátápátá lẹ wá ń fi fóònù ṣe ẹ wàá mú fóònù lọ́wọ́ ń ẹ sì mọ para Amẹ́ríkà kì í ṣe pé tẹ fẹ́ pè lásán tẹ́ bá tó fẹ́ máa rí ẹ tó máa jọjọ gbogbo eléyìí ń bẹ yìí pé kódà àwọn sọ̀rọ̀ ọmọ secondary school ẹrù làwọn fóònù tí wọ́n ń lò kátó wá máa sọ tẹ̀yìn àjọ alágbà ẹ bá ti ń ká sáàmù lọ tẹ̀yìn sálámù àwọn kọ yẹ fóònù wò ná kátó tó nke ọlọ́nkọ́ wọlé ọjọ́ bẹ̀rẹ̀ kọ́ wa wọ́n ń sọ fáànù bí wáyé Ibrahimu aleyhi salatu wa salam pé n táwọn bá wọn bàbá wọn lórí ẹnu kí ní sànù Ibrahim. àbúrúdú alábìwá Ibrahim oní ọ̀dà mọ̀ gbọ́ ṣe rí gbogbo ń tẹ́ ẹlẹ́yìn ń sìn lẹ́yìn ọlọ́run gbogbo ń tẹ́ ẹlẹ́yìn sìn nínú ọ̀sà nínú ìlàdínà àmọ́nú ẹ mọ́ gbàgbé o ìgbàgbọ́ là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ tá a lè olùgbàgbọ́ òdodo ọlọ́run ti wá ní wípé àpèjúwe dáadáa ń bẹ fún yín lára Ibrahim kọ̀dìkánátìlákùn mọ́sùwàtún hasanatun fi Ibrahim ọlọ́ni ẹ lọ wà péjú Ibrahim tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ìgbàgbọ́ òdodo járe lára Ibrahim kí ni sàpébù Ibrahim sì ti wọ́n sọ ọ yá. أنتم وآباؤكم Ànábì Ibrahim oníṣẹ́ni tẹ́yìn ń sìn lẹ́yìn Ọlọ́run àtẹ̀yìn àtàwọn bàbá bàbá bàbá yín àbá okumul akọ̀dàmọ́n àbàbà àtijọ́ fa innahum. illa rabbal alamin. ọlọ́kọ́ bá kí anabi wa ibrahim anabi ibrahim ó ní gbogbo wọn pátápátá fa innahum gbogbo wọn àdúrà yìí kápá lọ́pọ̀ ọ̀tẹ́ ẹ̀yọ̀ kan ní kò ní fa innahum àdá ó ìtumọ̀ rẹ̀ ní kí wọ́n jọ ìkẹ̀kẹ́ náà ní ọ̀tá nọ́mbà kan náà mo tò sí torí home lọ sọ pé home ni ẹ tẹ̀lé kí ó home sọ pé home àbíjámù kọ́ ni ó wá fẹ́ sọ kò ní fàyín home àdá òní onífàyín náà home ẹ pa wọ́n pọ̀ ọ̀dọ̀ ẹ̀yọ̀ kan gbogbo wọn pátápátá ọ̀tá tèmi ni wọ́n àlùwàláwò àlùbárọ̀ òní ẹ̀ èyí ó lè dí mi ní kọ́mọ̀ ní wàhálà kọ́mọ̀ máa ń tọ́ ẹ kó nífẹ̀ẹ́ kọ́mọ máa ń tó yẹ kó ń kórìíra wọ́n wá ní eléégún bọ̀ wọ́n lùlù wọ́n lùlù wọ́n náà wá sábọ́ta kí lè mọ bẹ́ẹ̀ wò ni wọ́n wá lé ọ̀nkú mọ̀ lórí kí wọ́n lọ́ mọ̀ bí àfa fìlàwọ́ aṣídànù kò mọ́ bá ondoru kùmọ̀ní mẹ́sẹ̀ ẹ máa wo bití kẹfẹ́ fi àjẹrà wọn dé wọ́n lọ bẹ́ igi ni tí wọ́n bẹ́ igi wọ́n mọ̀ wá lé ara wọn kí wọ́n mọ̀ wá lé ara wọn ẹ̀sìn nù wọ́n ń sẹ̀sìn nù tílé agbájere ń bẹ́ẹ̀ epo gbóná ni máa gbé káàkiri agbájere ni yẹtọ sani kula pọ agbájere iná epo gbóná ni ọmọ wọn sí yàrá ọgbọdọ wa sọ funfun yọba sọrọ ẹ jẹ epo gbóná ẹsìn ni ẹ wọn wá lágbájere ń lọ ọwọ agbèjà làbí àbọ tapọ fẹ wòran wọn mọ kó tá rẹ ni lọ kí lọ fẹ wọ tá rẹ sí. ọ̀hìn ní ìlà ọ̀bẹ bọ́bá wọn epo gbóná sí ọ lójú tójú rẹ bá rí lékí lórí fọlọ adébísí ń bẹ́ńbẹ́ adébísí di ìmàlẹ́ o ẹ bá ẹ bá sọ wọn àdéhùn nǹkan bẹ́ẹ̀ lù yìí bó ṣe wá wà káàkiri gbogbo ilẹ̀ yorùbá nù aláwọ̀ wa ìbọ̀rọ̀ sáwà náà ti sáàsì bí ibrahim ti ń wì fàyín náà wọn máa dóhùn lẹ́ẹ̀. gbogbo a èèyàn bá ń sìn lẹ́yìn ọlọ́run mùsùlùmí mọ́ lọ́ta ni ó wà máa wò pé àwọn wa sọ́lọ́ ń sọ fún ọgbẹ́sìn òun pé méjì àwọn ẹlẹ́sìn kejì àwọn apá kejì wa àwọn ọmọ wa apá kejì àwọn wo lọmọ ìyá àyà apá kìíní ó ń ṣe fíìmù ó ń ṣe <laughs> ó ń ṣe fíìmù tó fi apá kìíní apá kejì ẹ wàá rí mùsùlùmí mùsùlùmí aláàjì aláàjà wọ́n wàá fi ọmọ fún kiri yó wọ́n tún wàá lọ sí nìka nìka alápè àtún lọ sí wọ́n tún lọ sí máàlì jẹ́ ní chọ́ọ̀chì ìdùn wọ́n sì lọ wọ́n tún lọ àdéhùn ńlá ẹnìkan fi ọmọ kan ó fún kó kiri yó inú ẹ̀ ni ó ti wá sí wọn lọ sí lẹ́yìn chọ́ọ̀chì sìgá wà kiri wọn gbọ́n gan ìgbà tí wọ́n ṣe gbogbo fúlọ́ọ̀mù tí wọ́n fẹ́ parí ní pásítọ̀ bá dìde ó ní kí bàbá wa ìyàwó kó dìde ó dìde ọmọ rẹ̀ mùsùlùmí ó ní kí ìyá rẹ̀ ó dìde ó dìde ó fi báyìí lẹ̀ ó ní nínú gbogbo àwọn nǹkan tó dìde àti tí mo fi lẹ̀ mú kan eléyìí tó o bá ti mú bẹ̀ ni ọmọ darí ẹ̀ tó bá sọ fún ọ lọ gbọ́rọ̀ gbọ́ níṣìjú ìyá àti bàbá ọmọ mú báyìí nítorí wọn yẹn pé látò nílò ọ̀rọ̀ bàbá òun ọ̀rọ̀ yẹ wọn ọ̀tà mọ́ wọn pílà rẹ̀ pa ni. yẹ wọn rò pé ẹni wọ̀ká lórí kẹ́yà máa ní ẹ̀yìn àwọn alábí o nígbà wàá sọ pé mọ̀tà ń tọ́ ti yóò ní mo ti mọ́kọ̀ tèmi náà lọ́wọ́ mo wá fi ọmọ yẹn ní sùgbẹ́rù <laughs> àrò oko tútù. yàní bí wọ́n ti ń sọ lóko lèmi náà ń sọ lóko èmi náà ń sọ tèmi náà yóò wà mẹ́ra bọ̀ yóò tún lọ bá àfa ọmọ yìí tá a ṣe kó ma rẹ̀ sùgbẹ́rù ní jẹ́ àwọn náà bá tún gbẹ́ràn. àdáwò fàyínà ọmọ adówó lé arábìwá Ibrahim ó ààyè tèmi ọba gbogbo ayé ni ẹ wá máa wò ó bó ti gbọ́ lọ́n gbọ́ ni Ibrahim kọ́ bó ti yá gbọ́ lọ́n ọba gbọ́ iná lazina amanu ọ̀yá ọ̀yá tàwa arábìnrin Ibrahim onye ní ọlọ́run ọba gbogbo àgbáyé tẹ́mi ń sọ tí mo gbàgbọ́ òun mi gbogbo bí wàá jáde ọba gbàgbọ́ ó gbọdọ̀ mọ̀ pé ọlọ́run ọba ládé dá tó bá ti jẹ́ pé ọlọ́run ọba ládé dá ẹnìkan ò lè fún ọlọ́mọ lẹ́yìn rẹ̀ ẹnìkan ò lè ọmọ rẹ lẹ́yìn ẹnìkan ò lè pa lẹ́yìn yọ ni. ẹtọ́lọ́wọ́n bá bá ní ọyọ yọ yọ ṣùgbọ́n tí ọba ní yọ ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lùkúdì ò lè yọ fàhùwà yahdin ọlọ́wọ́n ọba yìí náà ni ó fi mí mọ̀nà ọlọ́wọ́n kó sì mọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀yà kí ni bọ̀ yìí mo tún sọ. wáyà kìí ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́ ó ní anábìwá Ibrahim ó lè ní gbàgbọ́. tí wọn náà gbọdọ̀ gbàgbọ́ tó bá jẹ́ wà ní àwọn àlẹ́dín náà àmọ̀nù òun ní ń fún mi lóúnjẹ ọlọ́run ọba yìí huwa yòótọ́ ìmù ní oníṣoúnjẹ fún mi ọlọ́run ọba yìí ní ń pèsè ó gbọdọ̀ ní pèsè kì í Òṣogbo kí igi ọ̀pẹ kí ń àwọn abìkan bẹ̀ yóò tún kọjú wọbẹ̀ ni wọn gbà wọlé ẹran kan bẹ ẹran ọ̀dájú àwọn èèyàn kan ní ń jẹ́ kí ẹ̀ wá ọlọ́wọ́ ni ó fún mi lóúnjẹ torí pé n tí bá jẹ gan kọ́ dára mi kọ́ mọ́ ọwọ́ lọ́wọ́ ẹbí tá à ń lọ náà ní tó ń a gbọ́dọ̀ gbà kọ́lọ̀ ní pèsè fún wa ìgbàgbọ́ nu ìgbàgbọ́ mùsùlùmí nu kọ́tà rẹ̀ o ọ̀ya. ọlọ́run kọ́ bá a ṣe kẹ́lẹ́ fún anabi Ibrahim alẹ́kùn òkè alẹ́kùn òkè ọlọ́njẹ́ ọlọ́mọ bá anabi Ibrahim ó ní tèmi bá ń sàárẹ̀ ọlọ́run yóò wò mí sàn ee tọ́lọ́n bá fẹ́ dán ìgbàgbọ́ àwọn èèyàn yóò wá gbé àìsàn dé. yóò délé obìnrin rere obìnrin bú yóò ní ẹ ọlọ́run ọba ọ̀kájò ìbọ́lọ̀ náà làwọn náà ń pè àwọn ò bá wọ́n pẹ̀ràn lára ọmọ máa ń fẹ́ jẹ òun wẹ̀ ìsàn bá dé kò ní pariwo pé ìyá mi máa sùn lọ́rùn ó ti sùn wọ́n ti rọ́yìn pẹ̀bú ìyá mi ò kí ni kí yàrá ń ṣe fi kú ni. kò lára rẹ̀ ó lè wá kẹ́kọ̀ọ́ mi wà láwọn ẹni ẹ̀tọ́ ṣàìsàn tẹ́ gbé lọ síbítù tó kú láwọ́tẹ́ẹ̀kì tó wọ́n wọ́n wọ́n wá gbádùn ọ sọ pé yà rẹ̀ wò. Hmm. Hmm. Hmm. ẹ jẹ́ gbàgbọ́ ọ̀yanjú sọ́lọ́run ọba ọba tó ga. àbí tí n bá ń sàárẹ̀ tó o bá tí ì nígbàgbọ́ débẹ̀ o kí o wá wà lọ síbítù tí wọ́n á ha old testament tí wọ́n náà wá fi sínú pílò tí wọ́n fi ọ̀rọ̀ rí ìwọ sínú olùgbàgbọ́ tá à sọ mí o ó sí nínú ọmọ ẹlẹ́yìn anábì wa muhammad sallallahu alayhi wa sallam wa idha maridtu fa huwa yashfin àní tí n bá gbádùn kódà bí n bá lọ síbítù ìní ilé ìwòsàn tí ọba sí bọ́ ọba ti wá lọ síìtì wọ́n ti wá mọ́ ọlọ́run ọba lọ́wọ́ ike ti ń ṣe mí ọlọ́run kọ́ bá ń darí àwọn dókítà kan gẹ̀ẹ́tì ẹ̀ àwọn dókítà ọkọ̀ lálà sí lórí ẹlòmíì wà ní máa ti ń ṣe wọ́n wà máa ń ṣe trial nẹ̀rọ wọ́n máa wá fi kọ́sẹ́ tó bá tiẹ̀ sí títí náà síìtì ní ọ̀dà àdùn àwọn ọmọ kẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dùn ọ báyìí wọ́n sì bọ́ ẹlòmíì sí òwò ọlọ́run kó sàánú wa gbogbo mùsùlùmí tí ó gbádùn ọlọ́run bá sàlàáfíà fún wọn. ó tún kù. ọlọ́run ọba yìí tèmi gbàgbọ́ tá a gbọ́dọ̀ jọjọ gbàgbọ́ òun ni ó pa mí ẹni tí bá ti ń bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run kó bẹ́ẹ̀ lọ́n kíkiri ń pa tọ́ ọ bá ti ń bọ gímọ̀ bẹ́ẹ̀ lọ́n kíkiri yà pa ọ́ tọ́ ọ bá ti ń bọ omi sọ pé kómi ó gbé ọ lọ. tọ́ ọ bá ń bọ ògún kí mọ́tò ọ <laughs> ó ní lè sàmì. Ibrahim ó ní ọlọ́run mi yóò sì mi dìde tọ́ ọ bá pera ẹ ló nígbàgbọ́ tó ń ṣe bó ti wọ̀ ọ́ láyé tó nígbàgbọ́ nù gbèǹde èso olùwàdó ọjọ́ ti lọ. iná àwọn tí wọ́n ní gbàgbọ́ tá a lá gbàgbọ́ báwo láti gbàgbọ́ díẹ̀ lásán ọlọ́run wọlé tó bẹ̀rẹ̀ yọ sọ àjọlá lọ a tẹ̀síwájú. subhanakallahumma wa hamdika sallallahu alaihi wasallam. tabaare tó ní bèrè naam ení èjì ọ̀ya wa alaikum salaam. okay. náà. Ah, ọlọ́láàfíà síbí náà ọlọ́run ní bẹ̀rù wàyàdẹ̀ ẹ̀wúnaná rọ́gọ̀ọ́bá wàrọ́hẹ́bá ọlọ́run ni wọ́n máa pè wá wọ́n máa jọ́sìn fún wa lẹ́yìn tí ń sojú kòkòrò àlìjáná wa tí sì ń bẹ̀rù yá sókè yẹn máa torí pé yẹn ń bẹ̀rù ya aná sí ọlọ́run kò sí nǹkan tó burú mẹ́ torí pé náà tọ́lọ́ ni kò sí nǹkan tó burú mẹ́ sọ ọlọ́run kan náà ọ̀ya. sọlá sọlá. bẹ́ẹ̀ ni láyé sinmi zaniya hina yẹ sinmi wọ́n fà mọ́min ìtumọ̀ rẹ̀ ni pé ìmánìrì ò pé ń gbà náà. kò pé ní kí ó ti di kèfèrí ìmánì rẹ̀ ò pé ńgbà torí èèyàn lè ní ìmánì kó máa wà àwọn àwà ìdá kọ̀ọ̀kan tí ń ìdá yẹn ànábì ní ìmánì ara rẹ̀ ò pé ńgbà náà bíbẹ̀ kọ́ yẹ kí ìmánì ọmọ jù ó lè sàbúrú yẹn níta ànábì sọ ni kì í ṣe ti di náà. Ah, yẹ báyà. tẹnìkan bá ní sago ọ̀pá ẹ̀yin ó sọ fún mi pé ìwọ ni Ṣàngó ọ̀pá ọlọ́run ni ó pè mí nígbà àsìkò bá tó àwọn nǹkan ẹ̀rọ múnà ni ẹ máa fi dẹ́rù kà ẹ̀ka ilẹ̀ máa lọ ah hmm. ṣẹlẹ̀ ẹ ṣe sàrà eré iná bá òkè wàhálà dé ti ní ṣe sàrà pàápàá ọlọ́run sànù wa máa ní ọjà ní sí ọjọ́ náà lọ́jà báwọn àti làwọn ìyá kan náà wọ sọ̀rọ̀ fún táwọn náà kiri kì tí wọ́n jó tẹ̀síwá akọrun táwọn náà tún gbé báyìí tí gba ten ten naira twenty twenty naira lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ni ọlọ́run bọ́ sànù wa yóò kọ́ àmọ́ sí náà. ara aláwọn tí bá ti fọ́ fún àwọn ẹlẹ́bọn náà máa wá wọn mú máa ṣe báyìí gbogbogbò àwọn kan báyìí. lẹ́gbẹ̀ẹ́ ibi táwọn hausa ti ń tẹja àwọn wà aṣọ fún àwọn náà àwọn akiri náà wà àwọn èèyàn ń tẹ̀síwá náà wà aṣọ fún gbogbo wọn ẹ má fún wa ní nǹkan kan kìí ṣerú àwọn èèyàn ẹni téèyàn mọ̀ pé ní ìdì yóò rí rí arọ́ afọ́jú àwọn yẹn ni kéèyàn máa fún ní ní nǹkan yóò tún máa kí ìgbà ọlọ́run ló ṣe fún ọ fún mi ní tèmi àti èmi jẹun ni ah, àwọn èèyàn tó ti advice gan ni tí ẹ bá fún mi fifteen naira fifteen naira ṣe owó tèmi ah, ara o ojú báyẹn lọ náà àbá ọlọ́run là wá náà wàlẹ́kùn sàrà o. ẹ̀ẹ́. báyìí fa'alahu kabiruhum hadha ọ̀parọ́ fọlọ́m nítorí ha parọ́ àwọn àsìkò kan bẹ téèyàn lè parọ́ sára ẹ̀mí tí kìí sọ̀rọ̀ súnà o kìí sọ̀rọ̀ irọ́ ni irọ́ ń jẹ́ ṣùgbọ́n àwọn àsìkò kan bẹ téèyàn bá wà lójú ogun ó lè sára ẹ̀mí tí wọ́n kàn káàyàn mú lójijì ti ah, àwọn kẹfẹ́ rí mọ́ bọ́sì ní o sí lára wọn ó sì padà sọpọ̀ wà lára wọn lẹ́yìn ó lọ. mo rò pé àlàyé nìkan àwọn ààyè ń bẹ tí gbàláyè tí irọ́ tí ó bá ti lágbára jù ìyẹn lè parọ́ fún ìyàwó èèyàn tí ó bá ti lágbára jù ẹgbọ́ mi yé o tí ó lágbára jù ṣùgbọ́n ìyẹn lè máa dùnnú ìgbà ó bẹ ẹ̀rọ ọ̀gọ́ lọ́sọ̀rọ̀ mo ní plan fún gan màá sá mọ́tò kan sí ẹ̀ <laughs> wọ́n máa wò màá sọ fáìsì ẹ̀ gan pé mọ́ọ̀sù mara fún ẹ̀ o lè máa sọ báwọn o sì mọ̀ pé owó ti kìnìún kò sílẹ̀ ìwọ́ kì í ra kán ṣùgbọ́n má sọ má bu fún alẹ́ kí wà lọ́yìn yàrá mọ́tò fún ọlọ́dún tí ń bọ̀ tó o sì ní owó pọnpọ́n yóò lè díẹ̀ o ọlọ́run sànù wa subhanaka Allahumma wa hamdika aṣáná láyé náà.